ẹ lẹ́ńbẹ̀ wọn o ẹ kò bójú ọjọ́ ṣe rí èmi náà ni o ọ̀rẹ́ yín ọmọ yín olólùfẹ́ yín dáadáa tẹ́ ẹ ti mọ̀ tẹ́lẹ̀ Adélékè Ọ̀ṣìndẹ́kọ̀ ajímátànra rẹ̀ jẹ́ <laughs> èmi a máa wí pé èmi ò ní jẹ́ tanra mi o béèyàn bá ń tì mí èmi ò ní jẹ́ tira mi <laughs> Adélékè Ọ̀ṣìndẹ́kọ̀ yín náà ni ọmọ lójú Elédùmarè ọmọ alẹ́kùnwọ́nú ọ̀dán ọmọ alárùnwọ́ bùbá ọmọ ògbójúlé jésù kanlẹ̀kùn èṣù fúnjà orí kẹ́sìró ìjà gbangba ẹ̀gbin bẹ́ẹ̀ bá bú bàbá wa ìjà àìkò bú bàbá wa ìjà tìjàtìjà níṣọmọ kẹ́sìró ẹ wò ó lórí ètò yín ètò wa kí ni Yorùbá ń wí <laughs> a tún gbé bẹbẹ wò lónìí o kí ni Yorùbá ń wí bí Yorùbá bá sọ̀rọ̀ wọn á fa kò mú òkun ọ̀rọ̀ yọ tó bá sọ̀rọ̀ wọ́n máa ń jẹ́ kó nítumọ̀ kí ni wọ́n ń sọ gan ó yẹ ká mọ̀ ọ́ bí Yorùbá bá pòwe kí ni Yorùbá ń sọ tí wọ́n bá lọ́kànlẹ̀ èdè kí ni wọ́n ń sọ gan àwọn orúkọ Yorùbá kọ̀ọ̀kan òun la máa tú lórí ètò kí ni Yorùbá ń wí tá a fẹ́ mọ̀ túmọ̀ rẹ̀ gan ẹ wò ó lónìí tá ò gbọ́ tuntun kí ni Yorùbá ń wí hmm. ẹ wò ó mò ń bọ̀ náà ẹ wò ó lónìí a jọ gbádùn ara wa dáadáa lórí ètò kíni Yorùbá ń wí lórí Ògòǹgò YouTube TV hey! kí la fẹ́ gbé wò lónìí o ọ̀rọ̀ Yorùbá wo la fẹ́ túmọ̀ rẹ̀ tá a fẹ́ wo bó ṣe rí gan-an ẹ gbọ́ wọ́n ní tí Yorùbá bá sọ wípé a kì í jẹ méjì lábà àlàdé <laughs> bẹ́ẹ̀ ni a kì í jẹ méjì lábà àlàdé bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n kí ló túmọ̀ sí hmm, ẹ wò ó Adeleke Ọ̀ṣìrẹ́kọ̀ yìí ni o a kì í jẹ méjìlá bá àlàdé ó jù bẹ́ẹ̀ lọ bí Yorùbá ṣe ń pa á bí Yorùbá bá sọ wípé a kì í jẹ méjìlá bá àlàdé wọn á ní pé bá a bá jẹṣu a ní jẹyán bá a bá sì jẹyán a kì í jẹṣu <laughs> bí Yorùbá ṣe ń palẹ̀kùn rẹ́rẹ́ nìhun ẹ wò lónìí lórí Ògòǹgò TV yìí kí ni Yorùbá ń wí hmm. ní abà kan tí wọ́n pè ní abà àlàdé lákòókò kan bẹ̀ àwọn àlejò oh. kan bá wọn lábà ọ̀hún àwọn àlejò yìí wọ́n wá ṣòwò nílùú abà àlàdé ni wọ́n sì ṣetán láti gbé pẹ̀lú wọn fún ọ̀gbà ìgbà díẹ̀ wọ́n wá dapò níbẹ̀ àwọn àlejò tó ń gbé lábà àlàdé yìí ìgbà tó tásìkò àti kórè oko ó wá ní nílùú wa o a máa ń ṣọdún a máa ń ṣe àjọyẹ àjọjẹ àjọ jẹun papọ̀ wọ́n ní kò burú àwọn náà ó ṣe bá a ṣe ṣe rèé o ọdún oṣù la fẹ́ fi ṣe o kò ní kálukú omoṣù kọ̀ọ̀kan wá lábàládé àtònílé àtàlejò ní kó omoṣù kọ̀ọ̀kan wá a sì pọ̀ a sì jọ jẹ́ <laughs> Yorùbá máa wí pé àjọjọ́ ò lè dùn bẹ́ẹ̀ nìkan bá ti ní oníkàlùkù dáṣu wọn o ẹni tó ní ńlá ọmọ ẹ̀yọ̀ kan wá ẹni kékeré ọmú kan wá oníkàlùkù dá àwọn àlejò tó wá ṣàtìgbó nílùú àlàdé àwọn náà múṣu tiwọn wá o hmm. wọ́n bẹṣu wọ́n bẹṣu síná ìgbọ́n wọn wá bẹṣu síná lèdè àyèdè bá bẹ́ẹ̀ lẹ̀ ẹ ẹ ẹ ẹ dúró ẹ wo iṣu lèmi ó jẹ o ó dàbí ẹni pọ́jọ́ ti ń lọ ebi ń pa mí iṣu lèmi ò jẹ àwọn kan ní irọ́ o ìyàn lèmi ò jẹ àjẹyàn àjẹṣu lèdè àìyedè tó bẹ̀rẹ̀ lábá àlàdé lọ́dún náà lọ́hùn-ún o àwọn kan dáhùn ó jẹṣu nítorí ebi ti ń pa àwọn ojú ń kàn wọn wọ́n fẹ́ tètè jẹṣu kíákíá àwọn kan ní àwọn òkùnkùn dúró tí yóò fi délẹ̀ tí wọ́n sì sọbẹ̀ ṣíkì sí i wọn ni kò burú iṣu ti fẹ́ẹ̀ jiná èyí tẹ́ ẹ bá fẹ́ jẹṣu ẹ má bọ́wọ́ ẹ wá gbaṣu o àwọn tó fẹ́ jẹṣu wọ́n bọ́ síbẹ̀ wọ́n gbaṣu wọ́n jẹ́ gbọ́n wọ́n mú wọ́n mú wọ́n jẹ́ tán inú wọn dùn wọ́n ń wá àwọn tó fẹ́ jiyán wọ́n bẹ̀rẹ̀ sí gúnyán wọ́n ń gun fáwọn tó fẹ́ jiyán àwọn tó jẹṣu rẹ̀rìn pé àwa ti yó ikùn wá ti lè tàǹdìtàǹdì ebi ń pẹ̀yìn bẹ̀ ìgbà yán délẹ̀ tí wọ́n sọ bẹ̀ òṣìkí òórùn rẹ̀ bolẹ̀ nílẹ̀ Yorùbá ìyàn sì jọ́kan lára àwọn ọba oúnjẹ. Hey! àwọn tó fẹ́ jiyán wọ́n bọ́ síwájú àwọn tó ti jẹṣu wọ́n wà wò ojú wọn ńlá ẹ fún wa ẹ fún wa yán o ẹ fún wa yán o ẹ fún wa yán o àwa náà wà ń bí o àwọn ẹni sùúrù ọ̀pọ̀ lára àwọn tó jẹṣu yìí àlejò ni wọ́n <laughs> àwọn àlejò wá rà wọn nílé táwọn onílé wọn ti ń jiyán àwọn kúkú mọ pàtàkì ìyàn kan ní sùúrù títí tí wọ́n fi di àsìkò tíyán délẹ̀ ni àwọn àlejò ẹ ẹ fáwa náà yàn ẹja àjìyàn irọ́ o àìjẹ méjì pọ̀ lábá àlàdé ẹ̀ ń bá jẹṣu kò ní jẹyán èèyàn tó bá jẹyán ìyẹn ò ní jẹṣu o wọ́n ṣe pòwe òun táwọn àlejò ríyán jẹ o wọn ò ní sùúrù wọ́n fi parí kí wọ́n fi ṣèyán lẹ̀ ni wọ́n fi ríyán jẹ ẹ wò kí ni Yorùbá ń sọ gan kí ni Yorùbá fẹ́ ká kọ́ nínú òwe yìí tí wọ́n fi sọ wípé a kì í jẹ méjì lábá àlàdé ẹ̀ ń bá jẹṣu kò ní jẹyán ẹ̀ ń bá jẹyán wọn kì í jẹṣu yorùbá fẹ́ ká kọ́ sùúrù ni wọ́n fẹ́ kọ́ sùúrù bóyá a dáwọ́ léṣẹ́ kan àgbẹ̀ tó gbinko tó gbin nǹkan wọ́n ní ó ní sùúrù kí nǹkan òun fi wù dáadáa tó bá ti wù tó sùn èso rẹ̀ dáadáa ló tó jẹ má wàá máa ní ah kí ni yìí èso rẹ̀ ah èso ọsàn yìí ti ń jáde ẹ wò ẹ jẹ́ lọ jẹ́ bẹ́ẹ̀ tó késo ọsàn ní kéékèèké ńgbà tó sì dúdú kò ṣe ní sùúrù kó fi kún kó tóbi dáadáa ohun tí Yorùbá fẹ́ mọ̀ ni wọ́n fẹ́ mọ̀ wípé sùúrù ló ṣe pàtàkì nínú iṣẹ́ tá a bá ń ṣe èrè lè mọ́ tètè wọlé ẹja fi sùúrù ṣe é tí sùúrù wá bá kún tó á jẹun tó dáa á jọba nínú oúnjẹ ẹ̀yin aráalé tẹ̀ wá ń gbọ́ mi ẹ ní sùúrù nínú gbogbo tẹ́ ẹ bá ń ṣe ìdáwọ́lé yín ẹ wò ó ká ní sùúrù òun ní yọ ọmọ ènìyàn ká ní sùúrù òun ló dáa nítorí pé a ò lè jẹ méjì lábá àlàdé bá a bá ti jẹṣu a ò ní jẹyán mọ́ o bá a bá sì jẹyán a ò ní rí ṣù jẹ ẹ wò ó Adeleke Ọ̀ṣìndẹ́pọ̀ yín ni a tún máa pàdé lórí ètò kíni Yorùbá ń wí lágbára Ọlọ́run lágbára Elédùmarè lórí Ògòǹgò TV yìí náà ni òun a tún máa mú bẹ̀bẹ̀ wá fún yín táàjọ máa yànnàná rẹ̀ dáadáa lórí Ògòǹgò TV yìí ẹ wá máa bá wa ṣe àpápín rẹ̀ ẹ máa bá wa pín sílé kẹ́ sóko ẹ pín fáwọn ọ̀rẹ́ yín kẹ́yìn náà darapọ̀ mọ́ wa kẹ́ ẹ subscribe sí Ògòǹgò TV bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá ti dórí YouTube yín ẹ wá Ògòǹgò TV ẹ rí ń bẹ̀ kí ni Yorùbá ń wí àtàwọn ètò míì ẹ wò lágbára Ọlọ́run á pàdé ẹ fi ohun gbogbo tẹ́ ẹ bá fẹ́ mọ̀ sí kẹ́ ẹ fi ránṣẹ́ sí wa a máa dá yín lóhùn lágbára Ọlọ́run a máa pàdé nígbà míì lágbára Elédùmarè ẹ̀yin ò ní kú èmi ò ní kú ẹ máa rántí wípé a kì í jẹ méjìlá bá àlàdé bá a bá jẹṣu àlejẹyàn.